tẹsalóníkà kínní orí karùnún. ṣùgbọ́n ní ti àkókò àti ìgbà wọn nì ara. ẹ̀yin kò tún fẹ́ kí a kọ ohunkóhun sí yín nítorí pé ẹ̀yin tìkára yín mọ̀ dájúdájú pé ọjọ́ olúwa ń bọ̀ wá gẹ́gẹ́ bí olè ní òru nígbà tí wọ́n bá ń wí pé àlàáfíà àti àìléwu nígbà náà ni ìparun òjijì yóò dé sórí wọn gẹ́gẹ́ bí ìrọbí lórí obìnrin tí ó lóyún wọn kì yóò sì lè sálà ṣùgbọ́n ẹ̀yin ará kò sí nínú òkùnkùn tí ọjọ́ náà yóò fi dé bá yín bí olè nítorí gbogbo yín ni ọmọ ìmọ́lẹ̀ àti ọmọ ọ̀sán àwa kì í ṣe ti òru tàbí ti òkùnkùn nítorí náà ẹ má ṣe jẹ́ kí a sùn bí àwọn ìyókù ti ń ṣe ṣùgbọ́n ẹ jẹ́ kí a máa ṣọ́nà kí a sì máa wà ní àìrékọjá nítorí àwọn tí ń sùn a máa sùn ní òru àti àwọn tí ń mọtí para a máa mọtí para ní òru ṣùgbọ́n ẹ jẹ́ kí àwa bí a ti jẹ́ ti ọ̀sán máa wà ní àìrékọjá kí a máa gbé ìgbáyà ìgbàgbọ́ àti ìfẹ́ wọ̀ àti ìrètí ìgbàlà fún àṣíborí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 ní àìlábùkù ní ìgbà wíwá olúwa wa jésù kristi olódodo ni ẹni tí ó pè yín tí yóò sì ṣe é ará ẹ máa gbàdúrà fún wa ẹ fi ìfẹnukonu mímọ́ kí gbogbo àwọn ará mo fi olúwa mú yín búra pé kí a ka ìwé yìí fún gbogbo àwọn ará kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi kí ó wà pẹ̀lú yín. Àmín.